ọlọ́mọdé ti gbàgbé ni. gbàgbé ah, ah. ṣé ó pọ́sibù kí n gbàgbé ọjọ́ bẹ́ẹ̀ yẹn. a ní mo fẹ́ gbé kinní fún mi mo fẹ́ kẹ́ gbà lọ́wọ́ mi. nǹkan dídé gba owó tí mi ọmọdé ẹ̀ jọ gbà lọ́wọ́ mi. èjì kókó wo ni ifá tẹjúmọ́ mi ò wò mí ire. mo fẹ́ kẹ́ bá mi jíṣẹ́ fún àbúrò mi ó wù mí kí mo rí kẹ́ bá mi tọ́jú ọmọ tó wà lọ́wọ́ yín. kí ló wí. See, I don't like it when I'm dating someone and that person is not understanding. Ó mọ̀ kọ́ ọmọ ẹ̀gbọ́n mi ni mò ń tọ́jú. Ṣé títorí pé wá tọ́jú ọmọ ẹ̀gbọ́n ẹ̀ sí? Torí ẹ̀ ni ò ṣe ráyè fún relationship títí mọ́. Ó ní kó o bá òun tọ́jú ọmọ mi kò sọ pé kó fi ọkọ òun. Kó o jẹ́ ká là kó yíra wa. Bísádé, <laughs> ìwọ ti gbàgbé. I don't understand. Ah, baby, what, what happened? Eh, ìwọ ni ọlọ́pàá. Àbúrò rẹ̀ dìde. Ṣé ìyàwó?